Amen. mùsùlùmí tá à ń jẹ́ ẹrú fún tá a jẹ́ ẹrú ọlọ́run tí kò sì tì wá lójú láti jẹ́ ẹrú ẹ̀ torí pé ìtẹ̀yàn lè jẹ́ tí ó pàtàkì jù láyé náà ní kéèyàn jẹ́ ẹrú Allah adúpẹ́ fún Allah alhamdulillah gbogbo àwọn òbí wa tí wọ́n ti lọ nítorí bàbá wa àgbà nílùú fún ọ̀ṣun ọlọ́mọsá bá ní kẹ́ wọn ọlọ́mọba ní gẹ̀ wọn ọlọ́mọba ní yáàfi wọn gbogbo àwọn àfa wa tí wọ́n ti lọ látòrí bàbá wa àgbà nílùú fún ọ̀ṣun náà láti bẹ̀rẹ̀ tiwa bá a fẹ́ sọ àwọn òbí wa tó ti lọ bàbá wa àgbà nílùú fún ọ̀ṣun náà ní òbí wa bàbá tó fẹ́ sọ àwọn àfa wa tí wọ́n ti lọ bàbá gbádùn pọ̀ sí náà ní ọ̀gá gbogbo àwọn ọ̀fà wa ní tiwa torí náà ọlọ́run ní kẹ́ gbogbo wọn ọlọ́run ní gẹ̀ wọn ọlọ́run ní yááfì wọn ọlọ́run ní sekú ní ìsinmi fún wọn ọlọ́run kan ṣoṣo ọlọ́run gbogbo àwọn òkú mùsùlùmí tí wọ́n ti lọ ní àdúgbò táwa yìí ọba lórí gbogbo àwọn bàbá tí aláyọ̀ǹda tí ọlọ́run yọ̀ǹda lẹ́ẹ̀bí fún tí wọ́n ti lọ ọlọ́mọ́sà kẹwọn. àmín. àwọn ìyàwó wọn tí wọ́n jọ lùgbà ọlọ́mọ́sà kẹwọn. àmín. gbogbo wa lápapọ̀ ọlọ́mọ́sà sí dáadáa fún wa. àmín. ọba lórí bàbá wa imam tó fi kárí gbogbo àwọn bàbá bàbá lọ́ńdà kan mọ́sàbá wa sí dáadáa fún wa. bàbá lórí bàbá baálẹ̀ ìbùkárí gbogbo àwọn bàbá bàbá bàbá balógun ni bàbá adéyẹmọ ni bàbá gíwá ni bàbá ọ̀kín ni tó ìbùkárí gbogbo àwọn bàbá bàbá lọ́mọ́sàbá ni sí dáadáa fún gbogbo wa àwọn ìyá ìyá ọlọ́mọ́sàbá ni sí dáadáa fún gbogbo wa gbogbo àwọn ọmọ akéwú ọlọ́dàkùnjá lálùbáríkà níta ṣe yìí ọlọ́run jẹ́ kí abanibi tí ó ti lérè tó bá ti jẹ́ pé torí ọlọ́run lèyàn fi ń ṣe èèyàn ọba níbi tó ti lérè àdéhùn ọlọ́run kì í ṣe irọ́ ẹni tó bá ń ṣe nǹkan tó ń ṣe tó bá jẹ́ torí Allah ni èèyàn ń fún ẹ̀rú oúnjẹ tó jẹ́ torí Allah èèyàn ń tọ́jú èèyàn tó jẹ́ torí Allah èèyàn kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọjọ́ torí Allah ọmọ kéwú ń ṣe dáadáa sáfà ó ń ṣe dáadáa sí àwọn àfà ó ń ṣe dáadáa sáwọn ọmọ àfà tó bá jẹ́ pé torí Allah ni wàláhì làwọ̀sí èèyàn ó jèrè gbogbo tí èèyàn bá tó bá jẹ́ torí Ọlọ́run ẹnìkan ṣoṣo téèyàn lè bá dòwò pọ̀ téèyàn ní short òun náà ni Allah subhanahu wa ta'ala òwò téèyàn jọ máa ṣe pọ̀ láàrin ara èèyàn ó súnmọ́ kéèyàn ọmọ jèrè torí pé nígbà míì ẹni tẹ́ bá dòwò pọ̀ gẹ́gẹ́ bíi pé ẹni tẹ́ tọ́jú òun lè má da sí èèyàn tó fẹ́ tọ́jú èèyàn náà nígbà míì lè má da sí ẹni tó fẹ́ tọ́jú wọ́n pè kì í ṣe torí ọlọ́run ló fi ń tọ́jú rẹ̀ lórí pé àbá yín tán lẹ́yìn náà bá lówó tán ẹ máa wá tọ́jú wa padà ní o ṣùgbọ́n ẹyọ ẹnìkan oṣó tó ẹ pé tó ẹ fi ṣe nǹkan kọ́dà bọ́ padà jásẹ̀ èébú fún yẹn láyé ọ̀dọ̀ ayé ni ó ti jásẹ̀ èébú lọ́dọ̀ Allah subhanahu wa kò ní jásẹ̀ èébú ìzra jamilan àfa wípé pé ìzra jamilan. ìzra jamilan. walau fi ghayri mawdi'ihi. walau fi ghayri mawdi'ihi. àjàmílù ní àyìnà máa sórí ha. ọba yéèdì àjàmílù ní àyìnà máa sórí ha. fàlàjà fàlàjà bíyà. fàlàjà yéèdì àjàmílù ní àyìnà máa sórí ha. iná ìjà máa إلا الذي زرعا zira jamila. sẹ́yìn nígbà tó a ti lo zaroa zaroa ó pílántì ó gbìn nǹkan ní jẹ́ bẹ́ẹ̀ zaroa ó gbìn nǹkan ẹ̀ gbọ́. àgbọ̀ ìzira jamila. abáníwọ̀n máa gbé dáadáa káàkiri jẹ. ìzira jamila. bọ́ọ̀rọ̀ ọmọdé ìwọ̀n gbé dáadáa sọ́dọ̀ rẹ̀. ìzira. ìdúrà jàmílà. bọ́ọ̀lù ọkùnrin ìwọ gbé dáadáa sọ́dọ̀ rẹ̀. ìdí sóore tí ò ní paola ìzira jamila. ìzira jamila. Islam sọ pé kó o ṣe nǹkan kan to your own detriment. ìzira jamila. ṣùgbọ́n wíwá pé tó o bá ti ṣe kò ní ìnira tí ó kó bá ọ padà bẹ́ẹ̀ ni ń gbé orin lọ. ìzira. kò yẹ kó o ṣe sí mi ẹ hmm, ìwọ ti mọ̀ pé eléyìí ò dín nǹkan kù nù tọ́lọ̀ ń ṣe sọ́dọ̀ wa ẹ jẹ́ à ṣe é falayadiya jamilu ni àìnà máa sọ̀rọ̀ ẹ̀ falayadiya jamilu ni àìnà máa sọ̀rọ̀ ẹ̀. àfààní ńlá láéláé láyàdí àjàmílò àìnà máa sọ̀rọ̀ ẹ̀ gbogbo ibi tẹ́yẹ̀ bá rí kó gbé dáadáa sí láyé kò lè ṣòfò ẹnìkan ṣoṣo tí ó wà ní ìkí apé dáadáa tẹ́nìkan bá ṣe síbì kan ẹni tó wà ní ìkí rẹ̀ tí máa dúró títí máa sọ dáadáa tí òbí ní ó ṣòfò tá ní Allah ẹ̀gbọ́ fàlàyàdì ajàmí ńlá ní jẹ̀mí lónìí. fàlàyàdì ajàmí lónìí àìnàmọ́. ṣe bàbá jẹ́ torí ọlọ́run lèyẹ fi ṣe láyé àdìyẹ àkọlé ṣòfò àyìnbá máa ń zòrí à gbogbo omi tẹ̀yẹ̀ bá yóò ṣe sí ẹ gbọ́. àgbọ̀wọ̀. iná nígbà máa là. iná nígbà máa là. wà á kọ́ làzà máa lóbi. iná nígbà máa là dáadáa tẹ̀yẹ̀ bá ṣe. iná nígbà máa là. dáadáa tẹ̀yẹ̀ bá ṣe sẹ́. iná fọkùnrin ni. iná ìjà mẹ́lẹ̀. mo ṣe dáadáa fún mi sẹ́. iná ìjà mẹ́lẹ̀. mo ṣe dáadáa fọmọdé. iná ìjà mẹ́lẹ̀. mo ṣe bàgbàlagbà. iná ìjà mẹ́lẹ̀. mo ṣe bẹ́ẹ̀ tó súnmọ́. iná ìjà mẹ́lẹ̀. bọ́ọ̀ ṣe dáadáa fẹ́ tó jìnnà. iná ìjà mẹ́lẹ̀. فلن ṣẹ́ẹ̀kì two hundred fifty thousand naira ṣẹ́ẹ̀kì two hundred fifty thousand naira nineteen eighty eighty one eighty two eighty three lẹ́ni yìí ti wà pẹ̀lú bàbá mi ọlọ́mọdà kẹwọn eighty three eighty four kankan ẹ gbọ́ àwa àwa ríra mọ́ fá tí bàbá mi fi kúrò láyé ní two thousand and eight ẹ gbọ́ èmi àtẹni yìí wá padà pàdé ní two thousand and thirteen ẹ̀gbọ́ mo wá ṣe wá sí ọwá rí mi wá ní àá ẹ̀rọ kò ṣe bàbá jígi ni mo ní ti fọ́n náà ní fẹ́ mọ́ náà ní àá olóore mi bàbá yìí kiri kí n ṣe fún yín ẹ̀gbọ́. ilé kéwù la fẹ́ kọ́ ọwọ́ ni ilé kéwù la fẹ́ kọ́ ọ̀dọ̀ ajé kíláàsì wọ́n fún mi ṣẹ́kì two hundred fifty thousand pé owó yín kọ́ owó bàbá yìí ni. ọlọ́run á kọ́ ọ̀dọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. طال الزمان وإن طال الزمان به وليس يحسده إلا الذي زرعه وليس يحسده إلا الذي زرعه gbogbo táwa náà ń ṣe yìí ẹjẹ́ àjọ jẹ́ pé torí ọlọ́run àfi ń ṣe torí ọlọ́run la fi ní ṣọ́ọ̀tì ẹ̀yin tá ń kọ́ ẹjọ́ yẹ pé torí ọlọ́run náà lẹ́yìn náà fi ń kọ́ o lẹ́ẹ̀fi ní ṣọ́ọ̀tì o àwọn tá ń ṣe wá sí ẹjọ́ ẹjọ́ yẹ pé torí ọlọ́run ni o tọ́wọ́ jẹ́ torí pé wọ́n lè rò pé ah, ah, àfa ìṣe wa máa tóbi dáadáa báyìí ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wá sí náà fóònù náà lómi wá ń jáde o ẹ̀ gbọ́ ṣe mọ̀ pé ọlọ́run ọba ọba àníyàn ni ọba tó jẹ́ pé òun nìkan ló dúró níbẹ̀ ní ìkíyà àníyàn téèyàn ń torí rẹ̀ ṣe nǹkan ó lè jọ dáadáa iṣẹ́ lè jọ sẹ́ẹ̀rẹ́ ó ì jẹ́ pé aburú lèyàn bìnì nínú bẹ́ẹ̀ ni ẹ gbọ́ iṣẹ́ lè téèyàn máa ṣe bíi pé èèyàn gidi lè yàn ẹ̀yin ọmọ ìyá sábẹ́kẹ́ mọ kéwù ni asábẹ́kẹ́ máa lù ó lè dẹ́pọ̀ àníyàn mi ní bẹ́ẹ̀ lóra o ẹnì kẹ́kọ̀ọ́ wá sí nìkí àníyàn àti ọlọ́wọ́ bá nìkan lọ èyí ò mọ̀ ṣe nǹkan nígbà ní àwọn èèyàn mọ̀ aṣọ lọ́pọ̀ tí èsì tiẹ̀ lóríṣiríṣi iná ìlẹ̀rẹ̀ rí lára mi yìí wọ́n lá ilẹ̀ àzì ọlọ́run sì tẹ́lẹ̀ yìí ntí ń ṣe náà ni pé àníṣẹ́ kí gbogbo ọmọ mùsùlùmí ọ̀sàdó lóríire torí pé táwọn ọmọ kéékèèké yìí bá ti dáa ayé ọ̀dà ẹ̀gbọ́. àbọ̀wọ̀. táwọn ọmọ kéékèèké bá ti dáa àwọn ọmọ kéékèèké tá a bá ti dáa ayé òsè kí ni o. ayé ò dáa. ayé ò dáa tó bá jẹ́ pé inú ilé kọ̀ọ̀kan a ti wá rí oore àwọn ọmọ tẹ́sí yé nínú ilé kọ̀ọ̀kan a ti wá rí kó lè pọ̀ èyí pọ̀ ní oríire ẹ̀gbọ́. ẹ̀gbọ́ wọ̀. èèyàn kì í ṣe kí ni o. èyí pọ̀ ní oríire o tó bá yẹ pé àwa ti wá rí ilé kọ̀ọ̀kan à ń ti rí ọmọ tó yẹ pé ó ti gbẹ́sì yé bọ́jà obìnrin kò ní wù kó bọ́ kó síra lẹ̀ kò ní wù kó rí òhò kò ní wù kó wọ mínísíkẹ̀tì bọ́jọ́kùnrin yóò wù kó kiri ba rẹ̀ lẹ̀ kò ní wù kí kòkòtò rẹ̀ ọmọ wọlẹ̀ àtọkùnrin àtobìnrin wọn kò ní wù ọgbọ́n wọn sògùn wọn bá ti wá gbọ́ yé tábà ti wá rí inú ilé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ oore ti wọnú ilé kọ̀ọ̀kan lónìí. ẹ kò sẹ́ àkọ́kọ́ ni ọ̀kan wọ́n balẹ̀ tọ́bọ̀ tí wàá jẹ́ pàwọn àtàjọ wọn kéèké làwọn sọ fún bàbá wa pé bàbá ẹ dákìlì ẹ bàbá ọlọ́run nìkan ní máa ṣe nǹkan ìtọ́mọ èèyàn bá ń sọ fún yàn ó máa ń wọ̀yẹ̀ la ju tára tàbí ìbá sọ fún yàn lọ ẹ gbọ́ ìlọ́fà tó fi jẹ́ pé àwọn àlìjẹ̀nu wọn wá gbọ́rọ̀ lẹ́nu ànábì. sallallahu alayhi wa sallam. tó yí pé nature ẹ gbọ́ àdúrà ní ọlọ́kì àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni kó jẹ́ wípé ìtọ́ bá ti ń kí ààrẹ wá yóò máa nítumọ̀ sí ẹ gbọ́ ìtọ́ bá jẹ́ ìkẹ̀kẹ́ náà ah, ah, bí gbogbo yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ṣépè lára àfa àsúná nísìn àwọn akéde àwọn ẹgbẹ́ ẹgbẹ́ kíkà náà tọ́lọ́ bá ti yọ alùsúná kánú ọmọ wọn nísìn ara wọn kan balẹ̀ ni. ẹ̀gbọ́n tẹ́ tọ́lọ́ bá ti yọ alùsúná kan nínú ọmọ nínú ìdílé kọ̀ọ̀kan tọ́lá pé bóyá kéwú lọ́lọ́ ké gbọ́ yé àbí kò tiẹ̀ kéwú ṣùgbọ́n gbọ́wà sí ọwá gbọ́ yé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn bàbá máa ń jà gbá ní gbogbo ilẹ̀ Yorùbá yìí àwọn bàbá máa ń jà sí pé kí wọ́n kírun àṣùbà àtàn kẹ́rin kan wá tó dìde kan ọmọ yẹn lọ́dúnlà ẹ̀ bọ́. báwọ̀ tó dẹ̀rẹ̀ pé no right no ẹ̀sìn rákà àtà àlùfájìrì yẹn tí wọ́n bá fi ti gbé ìrun àṣùbà àdúró téèyàn bá rí rákà méjì yẹn yàn téèyàn bá ti kírun àṣùbà àkọ́kọ́ sálámà tán ẹ̀tọ́ ni tọ́ba ti ra sàǹkárù díẹ̀ kọ́ padà dìde kọ́ yẹn lẹ́fílà méjì yẹn mẹ́tíábù ìmọ̀mù máàlìkì tí àwọn bàbá wa ń tẹ̀lé ní south west nílẹ̀ yorùbá ní ọ̀tàkù so àwọn bàbá wa takò kéése kékeré o kéése níbàdàn yìí kan o gbogbo ọ̀ṣun gbogbo ìlọrin gbogbo èkó gbogbo ibi táwọn bàbá àgbàlagbà yẹn wà wọ́n máa takò pé ẹ̀yin ọmọ oníkéwù gbàlódé yìí èwo tó ní nẹ́bílà tó tábà ti kí ẹ̀sùn láàtọ́ kò sí nẹ́bílà kankan mọ́ kò sí kankan mọ́ àwọn bàbá máa takò àmọ́ ẹ wá wò nísìnyí kò sátakò lórí ẹ̀ mọ́ kódà àwọn tí àwọn àgbàlagbà tí wọ́n yàn àwọn àgbàlagbà gẹ́ ẹ̀ gbọ́ táwọn náà ti wá yan nẹ́bílà yẹ mo ti lágbàlagbà ní ẹgbẹ́ tá bá sálámà ìnú àṣùbà àtàrà yìí tó bá ti máa ṣe àdúkàrù díẹ̀ òun náà kàn dìde ni yóò máa ṣe nẹ́fìlà wọn Allahu Akbar torí pé àwọn ọmọ wọn ti ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kálukọ́ ọmọ ọmọ ẹlòmíì lè sọ fún pé bàá mi mo ti gbọ́ ẹ̀ẹ́dẹ̀bí mo dírù ní ma sọ mo dírù ní kẹ́kọ́ mo tún gbọ́ lẹ́nu àfa báyìí mo tún gbọ́ lẹ́nu àfa báyìí n ò sì mara wọn rí torí pé òdodo èéfín yẹlẹyẹlẹ tẹ́ ẹ bá gbọ́ òdodo kan níbàdàn tẹ lọ bó dodo kan lẹ́kọ̀ọ́ tẹ lọ jọ́ kan ní Haúsá tẹ tó bá ni ọ̀nà kan oṣù náà ni wọ́n máa ṣe kíni o ni wọ́n máa dorí kọ irọ́ ni máa pín yẹlẹyẹlẹ irọ́ ni máa pọ̀ ìlọ́fà nígbà tí àwọn àlìjẹ̀nu wa gbọ́ wà sílẹ̀nu ànábì sallallahu alaihi wasallam nígbà wọn padà lọ sáàrin ara wọn tí wọ́n wá lọ ṣe wá sí ìfúnra wọn ìjẹ́gbọ́lẹ́nu ànábì tí wọ́n wá lọ sọ fún àwọn ara wọn wọ́n wá bọ̀ yí dáadáa wọ́n wá pọ̀ tí wọ́n gba islam láwọn àdìjẹ̀lú ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala fún ọ lódìdí súra kanu Qur'an súratul jinni ẹ gbọ́ sẹ́ súratul èè súratul jinni torí pé tíráìbù wọn ẹ̀yà wọn ìlọgbọ́rọ̀ lẹ́nu ànábì àwọn díẹ̀ nínú wọn lọ́gbọ́ sànábì ń ké Qur'an sànábì ń ṣe wáàsí tí wọ́n wá gbọ́ tí wọ́n ní ẹ́ ọ̀rọ̀ eléyìí kọjá ká sọ pé èèyàn lọ sọ kùránì dùn kọjá ká sọ pé èèyàn lọ sọ kùránì kún kọjá ká sọ pé èèyàn lọ sọ kùránì pé kọjá ká sọ pé èèyàn lọ sọ kùránì dá kọjá ká sọ pé èèyàn lọ sọ kùránì wà níbàámu kọjá ká sọ pé èèyàn lọ sọ kò sí ìkàkà tó lè bá ògbó nǹkan mọ bá láyé bó ti kéèyàn gbọ́ tó tó bá ṣòfin tó bá mòfin wa òfin yẹn wọ́n máa bá àsìkò tó wà yẹn mu tí wọ́n bá tilẹ̀ ti gbé àsìkò yẹn kú ò òfin yẹn ò ní padà bá mọ́ ilé máa fa pé ẹja tó òfin ṣe ṣùgbọ́n Quran kìí ṣe òfin téèyàn lè tún ṣe torí pé ọba tó ní ó mà ná ó mò ní ọ̀la tí ò tí ì di ọlọ́run ọba ti mọ̀ ọlọ́run ti wá pápẹ́ẹ̀tì gbogbo kankan lẹ̀ kùránì wa lọ bá gbogbo ògbà mu ó sì lọ bá gbogbo àsìkò mu. Allahu Akbar. A'udhu billahi minash shaitan. èèmọ̀ ọ̀rọ̀ lélẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tó kọjá pé ó òye ẹ̀dá ẹ gbọ́ Al-Qur'an ó pé ẹ wàkàlà jókòó làwa ronú tá a bá ronú tá a jókòó gẹ́gẹ́ bí ọmọ èèyàn a máa ronú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti tó ti ṣẹlẹ̀ lọ́ni a lè nírònú máa ń pa nǹkan tí ó padà ṣẹlẹ̀ débi báwa amófin débẹ̀ ẹ gbọ́ sẹ́. àgbọ̀wọ̀. ẹ gbọ́. àgbọ̀wọ̀. ṣùgbọ́n torí pé Allah subhanahu wa ló ní Qur'an ẹ bó ṣe ń bá ogun nǹkan mu Qur'an bá àná mu Qur'an bá òní mu tó bá tó dọ̀la Qur'an ó tún bá mu. kìtàbù rabbika. Al-Qur'an yìí. ọmọ sùlmà àrífìlà. ọmọ sùlmà àrífì ẹ gbọ́. ọmọ sùn kí kọ́ọ̀mùsù dictionary ẹ̀gbọ́. kìtàbù rabbika. alukurani ọlọ́run ọba yìí tà ń sọ fún yìí. gbogbo yìí mọ̀ ní yìí kó sínú o. nbẹnu Quran báwo wá báwo wá mọ mọhandasa ẹnjìnírì nbẹnu Quran ìkìsọdíyà economics nbẹnu Quran ziraiya agricultural nbẹnu Quran ẹ gbọ. gbọ́ kìtà burabika. Kúránì ọlọ́run. ó mú fúnmá àrífìlà. kò sí tí ò sínú Quran nínú gbogbo mímọ̀ tí wọ́n máa ń gbẹ ẹ wo bí ẹ ti wá pín mọ̀yẹ́lẹ̀ rẹ ẹ àwọn kìnnìkan rèé àwọn dentist rèé àwọn psychiatrist rèé àwọn engineer rèé àwọn economist rèé àwọn kìnnì oríṣiríṣi lọ́ọ̀yà làwọn eléyìí ẹ Allahu Akbar. ìdáhàbù rọ̀ bíkà. àgbà Kùránì kò sábùkù mbẹ̀ gbogbo òjìyà tí Kùránì mú wá fún ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kò sábùkù mbẹ̀. mẹ́fà rọ̀bà lọ́wù fi Kùránì mi ní àmúrí. الشيطان hatta ìlà àdìrọ́kítà nù kù sọ́ọ̀nà bọ́ ọba kèsì kankan nu kúránì tọ́wá dàbí ẹ pé kíní yóò mọ̀ kíní yóò mọ̀ balance tó lọ balance kúránì balance wọ́n ni òye ọba súnmọ́ àwọn tó yé tó ọba rẹ̀ fún pé èmi ni èmi ni òye lóòótọ́ kúránì pé wá sí alẹ́ ó ti bẹ̀rẹ̀ báyìí tafsiri lọ́sàn-án pẹ̀lú yọ̀ǹda bàbá wa ìmáàmù àwọn bàbá wa baálẹ̀ gbogbo wa wọ́n ti àti bẹ̀rẹ̀ tafsiri lọ́sàn-án àtọ̀bàdàlà wá sí alẹ́ wọ́n wá jẹ́ pé ọ̀rọ̀ lọ́nà láàmú gbọ́lágbọ́lọ́ lè sùn abẹ́ Allah subhanahu wa nínú àánú rẹ̀ kó dàkún kó sàánú gbogbo wa. ramadana tọdún yìí kó má lọ́yọ̀ kan ṣoṣo tó kù fún wa. ó ṣe wá ní ẹ̀mí tí ó yọrí ẹ̀. ó sì dàkún kó bí abùkátà wa nù ramadana yìí. gbogbo tí kálukú wa bá fi ramadana yìí sùn ọlọ́mọ ṣàgbá lọ́wọ́ wa. àmín. ọlọ́mọ náà lé wa lọ́wọ́. aláàjọ kan ṣoṣo ọlọ́run. àmín. tí a bá ti ni wàásù ọmọ bẹ̀rẹ̀ ká lè tètè lọ lè máa sùn ká lè lọ máa palẹ̀ sàkóòrù mọ́ insha allah aláwọ̀ pẹ̀lú òkú ọlọ́run tó bá ti di ní ìrọ̀lẹ́ lọ́la a ní tafsiri ní polytechnic ìbàdàn suratul a'raf suratul a'raf la fẹ́ bá wọn ṣàlàyé rẹ̀ suratul a'raf láti àyà fifty two sí fifty seven a ní wà sí lọ́dọ̀ wọn lọ́la ní polytechnic Ìbàdàn insha Allah. bẹ́ẹ̀ ni tó bá tó di lọ́túnla ní Friday kọ́ àtúníwà sí ní polytechnic Ìbàdàn náà bákan náà lọ́túnla náà nírọ̀lẹ́ insha Allah. insha Allah. wọ́n á di Thursday Friday Saturday next week tọ̀hún tọ̀hún ti ń bọ̀ a ní wà sí University of Ìbàdàn Thursday Friday and Saturday ti ń bọ̀ lẹ́yìn tọ́lá yìí atúníwàsí ní yunifásitì ìbàdàn. insha allah. a bá wọn tú suratul káháfì a bẹ̀rẹ̀ suratul káháfì ń bẹ̀rù a bá wọn tú insha allah. insha allah. a allah subhanahu wa ta'ala gbogbo wa bá a ṣe péjú tá a wá níbẹ̀rẹ̀ wá sí i ọlọ́run yá péjú jọ yanjú ẹ̀ bẹ́ẹ̀ náà. àmín. ọlọ́run ajá gbàgbé ká máa palẹ̀ mọ́ pé tí ramadan bá ti dogun lábẹ̀rẹ̀ yìí ti káàpù ní ọ̀dọ̀ wa níyìí gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ ní ọdún tó lọ tàájúdi wa yìí ti káàpù wa mọ́ṣáláṣí là máa sùn a máa ṣe tàájúdi a máa ṣe ti káàpù a máa ka Qur'an aláàmọ́sàgbà ní ẹ̀sìn fún gbogbo wa gbogbo ń tà lọ́dún tó lọ èyí tó pọ̀ níbẹ̀ wàláhì ọlọ́run ti ṣe kó tó dọdún yìí. alhamdulilayi. ó ti ń dá wa lójú pé pẹ̀lú òkú ọlọ́run gbogbo ń tà tó béèrè lọ́dún yìí náà kó tó lọ ní tí ń bọ̀ ọlọ́run ṣe. àmín. ẹja jẹ́ káníyàwó da káníyàwó sì gbà bẹ́ẹ̀ insha Allah lẹ́sìn ń sọ gbogbo jàmá pẹ̀lú ìdánilójú pé èmi ọmọ ẹlòmíì o èmi ń tèmi o tí n bá ti lè tọrọ nǹkan nínú àwẹ̀ báyìí káwẹ̀ mi ò tó dé a n tó lé ninety percent n tí mo tọrọ ọlọ́run ti máa ṣe torí pé ẹ̀mí yìí ò sí mọ́ ìdọ̀dọ̀ ọlọ́run máa ẹ̀mí mi ò sí bòmí ìjọ̀rọ̀ náà nìkan lọ́mọ́ ẹ̀mí mi ò sí lára ayé ẹ̀mí mi ò sí lára ògùn ẹ̀mí mi ò sí lára oṣó ẹ̀mí mi ò sí lára àjẹ́ ẹ̀mí mi ò sí lára ẹnì kẹ́kẹ́ torí pé mo gbà pé kò ságbára di kẹ́kẹ́ wọn náà ìjọ̀rọ̀ náà nìkan lọ. iye tí mo béèrè kò sí lọ́dọ̀ ẹ̀rí kẹ́kẹ́ ìjọ̀rọ̀ rẹ̀ nìkan lọ. inú fi jẹ́ pé kò rọrùn fún mi láti máa bẹ̀yàn á mi bẹ̀yàn wàláì kí ṣe fáàrí o mo kọ̀nẹ́ẹ̀tì mọ́ sánmàtà yányá ẹ gbọ́ sẹ́. àgbọ̀. torí pé ibẹ̀ nìkan lóore wà wọ́n máa yà wọ́n lẹ́nu pé ẹ̀yin ò tẹ́ mọ nǹkan tọrọ ẹ̀tẹ̀ mọ ẹlòmíà ní ẹ̀mọ́ wa lò àwọn tọ́lọ́ kó tì yín ẹ̀bẹ̀rẹ̀ kálọ̀ wa fẹ́ mọ fẹ́ mọ bẹ̀rẹ̀ lọ yín aláwù yàgùdọ́bù ń tara kíta sọ àdàwù wọ́pù náà yóò ádámà ní náà yóò sàálù yàgùdọ́bù. aláwù yàgùdọ́. إن تركت سؤاله إن تركت سؤاله الله يغضب الله يغضب إن تركت سؤاله إن تركت سؤاله وابن آدم حين يسأل يغضب وابن تتن لا تسألن بني آدم حاجة وصل الذي أبواب rajà yọ ọ̀nà mi lọ bọ̀dá rẹ̀ tí ọ̀fẹ́ kọ́ dáa fún ọ tó ń belé pé kọ́ wá dáa fún ọjọ́ òun lọ. látàfẹ́ aláǹdà àbùnà ìyá àdàmà àjàká. káwá gbẹ́kẹ̀lé pé àti mi ó ti lọ Dubai àti mi ti wà ní UK yọ mi lọ bẹ́ẹ̀ mọ́tàrà rẹ̀ látàfẹ́ aláǹdà. kí ló bẹ̀rù rẹ̀ sí ọ. bùnà ìyá ẹ̀dá máa ń tì pé wo ìgbà tí mi ò ti bímọ ni mo ráyè tí tó bá wọn bùkátà tètè gan ní ti ti tó mi lẹ́rù o ẹ gbọ́ ẹni tó fẹ́ lọ sábà ọdọ́dọ̀ rẹ̀ náà ń sá lọ èèyàn wa lọ́wọ́ àgbẹ́kẹ̀lé ẹ gbọ́ ègbé fífẹ́ tó bá fẹ́ lẹ́yìn ara ṣe gbẹ́kẹ̀lé ẹ gbọ́ ni. látàṣí àlànàbù náà yíya ádámà ájàtàn. látàṣí àlànà bùnáyà. rẹ kọ́dà má gbẹ́kẹ̀lé màmá rẹ má gbẹ́kẹ̀lé bàbá rẹ. látàsí àlànà. wọ́n níbi bàbá rẹ bá lóró tí ààrẹ lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn ọ̀tẹ̀ tán. látàsí àlànà. àìmọye àwọn ọmọ olówó tí wọ́n bá g lè pé ẹwà dúdú lé sí kan ẹwà dúdú kọ́ńpìnì ẹwà mọ́tò sí tọ́jà pé ìjọ dáàdì bá kú làwọn tí wọ́n lo wọ́wà yọjú pé ilé yìí dáàdì ti báńkì ẹ̀rí rè mọ́tò yìí dáàdì ti ní báńkì ẹ̀rí rè kọ́ńpìnì dáàdì ti di yáwó lọ́bà bú ẹkú tiẹ̀ tàbí. látàsáàlánà. mọ́tò tí bàbá rẹ̀ ń kò kì ọmọ bí ìsọdúnmẹ́sì lọ́gbà tẹ́lẹ̀ rẹ̀ ọ̀bá kù tí òróró san tán wọ́n gba mọ́tò ń padà tó ń torí tó ń torí rẹ̀ ti fáàrí لتسألن لا إله إلا الله بني آدم حاجة لا تسألن بني آدم حاجة فسل الذي أبواب لا تحجب ẹ̀yin ọmọ wa sí ohun akọ lẹ́bí kéwú ohun akọ ohun táwa fi ké lọ́dọ̀ àwọn àgbàlagbà ohun bẹ̀rù ọlọ́run لا تسألن بني آدم حاجة فصل لي أبواب لا تحجب لا تسألن àwọn kéwú tó jẹ́ pé ìbẹ̀rù ọlọ́run ni wọ́n rọ sí wa lórí ìgbà náà kéwú tá a máa ké ká máa ropa fẹ́ àwọn ń lò làwa náà kọ̀ nílò lára mọ́tò kéwú tá a máa ké nígbà tá à ń ké pé kó làwa náà ṣe pààrọ̀ aṣọ àrùn pákísà níbẹ̀ lọ́rùn wá ń gbà tá à ń ké. Allahu akbar. Ọlọ́run gbogbo iná lọ́dún bàtà. Látàsí àlànà bùnẹ́yà ọjọ́ máa béèrè bùkátà ọjọ́ máa kọ́ bùkátà rẹ sọ́dọ̀ èèyàn mọ́. Àbúrò mi lówó onífọ̀. Láàá látàsálánà. ọ̀rẹ́ mi kájà àyọ̀ wà lóhùn ọmọ mi mẹ́rin ọ̀rẹ́ kò ní oṣù ní àjọ lọ sùkú rà kò ní fún ọ. látàsálánà. àbúrò bá mi kan lówó kò ní fún ọ. látàsálánà. ọ̀rẹ́ bá mi lówó kò ní fún ọ bá. látàsálánà. so orí tó o bá rí nọ́mbà ẹnìkan tó wà lábúrọ́dù tó wà ní ọ̀rẹ́ mi ní àá ah, mo rí lórí Facebook gẹ́gẹ́ àá ah, ọ̀rẹ́ wá sí Canada ni á ah, èmi náà dẹ̀ process Canada yóò ní ọ̀ o jẹ̀ ti pè máa bọ̀ ìjọ tó o bá débẹ̀ ní ọ̀pá fóònù one line lazi ọlọ́run ọmọ yìnyẹn tó ti stranded bẹ́ẹ̀ àwa máa rí wọn rẹpẹtẹ tá a bá travel one line lazi ní Dubai lẹ́lẹ́mẹ̀ ọ̀hún ẹ̀gbọ́sẹ́ ọjọ́ kan mọ ìgbà tí wọ́n mọ lọ Dubai mọ wá ara àwọn ọmọ Nàìjíríà rẹpẹtẹ ní airport tí wọ́n stranded kí ló dé ẹlòmí wọn sáǹtì báyìí pẹ̀lú fóònù tẹ́lẹ̀mí ọbẹ̀ ẹ̀bú ẹ̀pẹ́ àwọn pé ọkú kí ló dé ó ní àwọn títí títí tó ń fi wọ pléènì lẹ́kọ̀ọ́ lòun pé tóun sì rí i pé mo ti fẹ́ wọ pléènì o ọ̀rẹ́ no problem wọ́n bàbá ń jayé ọ̀jayé ó rò fóònù wá ni ló ti ní máa bọ̀ ńgbọ́ bá jọ òun àfáyọ́ pa fóònù ni ẹ gbọ́ bẹ́ẹ̀ náà ní lamẹ́ríkà kẹ̀kẹ́ kéèyàn ọmọ ìyá mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi náà lọ bẹ́ẹ̀ dọ̀tá ẹ gbọ́ sẹ́. Allahu yagi dọ́bù. Allahu yagi dọ́bù. ọlọ́run wa máa bínú pé kí ló bèè lọ́ọ̀mí fún inú máa bí ọlọ́run ṣe ń tí ọba máa bẹ lọ. àwòrán ya gígbọ́ọ̀bù. síbẹ̀ pọ́tà níbi sọ fún wa pé ọlọ́run ọba tó máa ń sọ̀kalẹ̀ sí sánmà àtàyé ní ìdákan nínú ìdá mẹ́ta òru èyí tọ́kàn yìí ọlọ́run wa máa béèrè pé ta ló fẹ́ béèrè kí n fún ta ní wá foríjì kí n foríjì ta ní wówó kí n fún lówó ta ní wọ́mà kí n fún lọ́mà ta ló fẹ́ kọ́lé kí n fún nílé lásìkò tí wọ́n ń sùn. Allahu akbar. Allahu ya gídọ́bù. Allahu ya gídọ́bù ń tarọ́ ó pọ̀ kọjá pé kéèyàn bá wà béèrè kéèyàn bá wà máa béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run máa bínú ṣùgbọ́n bẹ́ẹ̀ lé ènìyàn tó bá ti béèrè nǹkan lọ́dọ̀ èèyàn máa bínú. ọ̀bùnà irú àdàmà ìhìnà yóò ṣe àlùyá gídọ́rù. ẹ gbọ́ pé wà. ọ̀bùnà táwọn àfa ẹnì kò sírù mà tó lè mẹ̀láyé tó lè mètò ayé táwọn àfa kò sírù ọgbọ́n tó lè gbọ́n tó lè mètò ayé táwọn àfa ẹ wo bá àfa ṣe sọ ọlọ́run máa bínú téèyàn bá béèrè ìtìbẹ́ lọ́dọ̀ rẹ̀ <laughs> torí pé ìtìbẹ́ lọ́dọ̀ rẹ̀ fún fún yẹn kò dé tọ̀dọ̀ rẹ̀ ẹ gbọ́ ìtìbẹ́ lọ́dọ̀ ọlọ́run sẹ́ téèyàn bá béèrè tọ́wá fún gbogbo yìí yàrá tẹ́lọ́dọ̀ rẹ̀ pé ẹ wo ẹ mọ́kò bá mi o bẹ́ẹ̀ ṣe bèrè ìta gbogbo yín náà lórí nǹkan títà nǹkan máa tán lọ́dọ̀ náà. ṣùgbọ́n lọ́dọ̀ èèyàn a máa tẹ́ ọlọ́run wa máa bínú bẹ́yàn bá béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa bínú bẹ́yàn bá ń béèrè lọ́dọ̀ rẹ̀. wàbùnà yóò àdàmà hìnà yóò ẹbí mi ni lágbájá yìí nínú gbogbo àwọn ẹbí mi mo láìkì ẹ sẹ́ni bẹ́ẹ̀ sí ń wọmọ ẹ̀ mo láìkì ẹ náà àwọn ẹbí mi kéé tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ hmm. ẹ gbọ́ láìláì olówó lè sọ pé òun láìkì ẹ ti máa tọrọ nǹkan lọ́wọ́ ẹ sọ pé mi ò sílé ó tún bọ̀ nìyẹn kí ló dé gan-an gbogbo bàtà sí ṣíṣẹ́ ọ̀hún àwọn bàbá wọn kówó tí wọ́n ti ń rí ṣe fàájì mi bí àwọn àpètè fún yẹn tẹ́ bá gbọ́ tó lówó bá tó ọ̀rẹ́ kan bọ́ọ̀rẹ́ bá lówó lọ́wọ́ tó wá lọ́rẹ́ tó kọ̀ ọ̀rẹ́ tí ọ̀rẹ́ tó lówó ń bá sọ pé nínú àwọn ọ̀rẹ́ wa mo láìkì ridwan mo láìkì fatai mo láìkì taofik kèé béèrè kan lọ́rẹ́ ni o bọ́ ọmọ ṣe ń béèrè kan lọ́wọ́ èèyàn sí ló ṣe máa fúyẹ́ lọ́wọ́ rẹ̀ sí ẹ gbọ́dọ̀ tó bá lọ báyẹn ní ìsìn tó kí tí ò rí ọ rí ẹ ká san o ẹ ká san o yóò respect rẹ ẹ̀yin ni mo wá rí tó bá ní láti bò bá ní ẹjọ́ fún ẹjọ́ kódà kò tí ì síta ìsinu ẹ ẹ ibi ṣe sí rẹ ó sì yàtọ̀ ní ìsìn pé wọ́n kàn tàbí báyìí báyìí ẹ tó wá ní ẹni ká ṣe fún ìlà ìlà ìlà yìí. ọwọ́ kò tí kò kó wá tọrọ kẹwọn ní ìsìn làkọ́lé tó ń gbé fún ọ níbẹ̀rẹ̀ yóò sì yí padà àsojọ abẹ́rẹ́ kan lọ́dọ̀ wà ní bí wọ́n bá fún ọ bọ́mọ̀ ẹ̀dẹ́ ìkẹyọ kan tó fi lè ní ìlọ́dọ̀ èèyàn rẹ tó bá ní nìkan má wọwọ́ ẹ̀ má bínú ẹ̀ o ẹ gbọ́ ẹ̀gbọ́n rẹ lówó lọ àbúrò rẹ lówó lọ ọ̀rẹ́ rẹ lówó lọ má bínú ẹ̀ ẹ tẹ́jọ́ aládùúgbò lówó lọ má bínú ẹ̀ ṣùgbọ́n má wọwọ́ ẹ̀ ó tóbi yóò mẹtì ẹ lọ́tọ̀ tí gbogbo àwọn èèyàn bá ń dọ́dọ̀ rẹ̀ tí wọ́n ń pé kò sí lé tó bá jẹ́ kó wọ́n lóde yóò kó wọn lé tó lọ́mọ̀ pé kèsì pọ̀ fà tọ̀rọ̀. ẹ gbọ́ sẹ́. èèyàn máa bínú bọ́ ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ máa bínú tó ọba fọlọ́wọ́ rẹ̀ tó béèrè ní tí gbogbo wa ń fẹ́ ẹja lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún wa ẹja sáámi náà kálukọ́ tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run níwà wí ọkọ ọlọ́run kan nìsín gbogbo tí kálukú bá bèrè ọlọ́run ó sì ṣe má fọkàn rò pé kò ní rí bẹ́ẹ̀ o. wàláhì yóò rí bẹ́ẹ̀ kálukú béèrè tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́ wàláhì yóò rí bẹ́ẹ̀ kálukú tọrọ tó fẹ́ máa tọrọ tó fẹ́ tó fẹ́ ìmọ̀ máa tọrọ ọmọ ẹni tó fẹ́ ọkọ àlùbáríkà kó máa tọrọ ẹni tó fẹ́ ilé kó máa tọrọ ẹni tó fẹ́ àgbéga kó tọrọ ẹni tó fẹ́ àlàáfíà lèèyàn fẹ́ kó máa tọrọ ìtí wí ìtí bá ti wí pẹ̀lú òkú ọlọ́run gbogbo tí kálukú bá tọrọ kí ramadan ẹ̀rọ tó parí ẹ̀ sì rámì pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ rí i pé labasẹ́ẹ̀dì mẹ́sẹ́ẹ̀jì wọ́n wá kọ message sent message sent pé n tó kọ ó ti lọ tọ́ba wa yà wá ní message delivered n tó béèrè ó ti ó ti ó ti ẹni mi ti gbà ó ti wọlé lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ bí kálukú bá fẹ́ kó tọrọ mọ̀ fún àbá aláró wọn fẹ́ fẹ́ǹsì kàmì tó darí àbí àbá aláró fẹ́ fẹ́ǹsì kàmì kálukọ́ tọrọ tó wá fẹ́ Ibrahim fẹ́ gbéyàwó ni kó jẹ́ pé kò fẹ́ kó jẹ́ pé Ramadan ti ń bọ̀ kó jẹ́ kó ló tún máa dáná Ibrahim fẹ́ gbéyàwó ni Isa Allah eh, agbárikewu ọfẹ́ ra bàjáde tuntun àbí ọyá kálukọ́ máa tọrọ tó bá fẹ́ pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀ tó fẹ́ rà bá ń kọ́ tó tọrọ gbogbo ní kálukú bá sábẹ̀ kọ́ tọrọ ní kálukú bá fẹ́ kọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run insha allah bákan ọmọ tí ọ̀dà lórí ọmọ nìkejì o má sì ṣépèlé yẹn ìwọ tọrọ dáadáa tí wọ́n fẹ́ ẹ̀dá ní àmín. وسلام على المرسلين والحمد لله رب العالمين ان شاء الله ẹja yìí máa Thank you.